radiyallahu anhu kana nabiyyu sallallahu alayhi wa sallam yusalli bil hajiro jábìrù kí Allah yọ́nú sí ó sọ pé kana nabiyyu sallallahu alayhi wa sallam yusalli bil hajiro ànábì máa ń kírun lórí nígbà oòrùn bá yẹ̀tà rí Hadith 540. عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج حين زاغت الشمس فصلى الظهر فقام على المنبر فذكر الساعة وذكر أن فيها أمور عظاما ثم قال من أحب أن يسأل أن يسأل عن شيء فليسأل فلا تسألوني عن شيء إلا أخبرتكم ما دمت في مقامي هذا فأكثر الناس في البكاء wà á kìsàrà á ń yẹ kúùlà sàlúùnì fàkọ́ọ̀mà abdullah ibùnú hudhafa asahami fakọ́ọ̀là maniabi kọ́ọ̀l abúùkà hudhafa thumma akisara an yakula saluni fabaraka umar radiyallahu anhu ala rukubatayhi faqala radina billahi rabba wa bil islami dina wa bi muhammadin nabiyya fasakata thumma qala عرضت عليّ àlìjánná wànàrù ànífàn fi ọrùdì àádàlẹ̀ hàhìt fàlàm àrọ̀ kàlẹ̀kọ́ìrì wàṣàrì. Hadis 540 nínú tíra Sọ̀híhù Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní anas ibn malik láti ọ̀dọ̀ anas ọmọ malik kí Allah yọ́nú sí anna rasulallahi sallallahu alayhi wa sallam dágúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà Allah máa bá a kharaja hina zagati shams òjíṣẹ́ àlọ́ọ̀ ó jáde láti wá kírun hìnà zagat ashams nígbà tí òòrùn yẹ̀ ní àárín gbùngbùn sámà tí òòrùn yẹ̀ tàrí nígbà tí òòrùn yẹ̀ tàrí kọ́rajà hìnà zagat shams ànábì jáde láti wá kírun nígbà tí òòrùn yẹ̀ tàrí fasọ́lá zohor ó sì kírun zohori fàkọ́ọ̀mọ́ alálẹ́mìnbà anẹ́bì wá dúró sórí mímbàrì nígbà tó kírun tán ó wá dúró sórí mímbàrì fàdákàrà sáà anẹ́bì sọ̀rọ̀ àkókò náà àkókò òpin ayé àkókò òpin ayé ànábì sọ̀rọ̀ nípa rẹ̀. fàdákàrà ànàfíà òmùrọ̀ ìdọ́ọ̀mà ànábì wa sọ wípé àwọn nǹkan ńláńlá àwọn ọ̀rọ̀ ńláńlá kan wà tí ó ṣẹlẹ̀ ní àkókò òpin ayé o fàzákàrá ànàfíà òmùrọ̀ nìdọ́ọ̀màn àníbì sọ pé àwọn ọ̀rọ̀ ńláńlá ó ṣẹlẹ̀ lópin ayé tó mọ̀kọ́ lẹ́yìn náà ó sọ pé mọ́ni àhábà an yes allah an ṣe in ẹni tó bá fẹ́ béèrè nǹkan kan fali yes al kó béèrè o. falates aluni an ṣe'in ẹni bí mi léèrè kìíní kan illa àkàbádùtùkún àfi kí n sọ ọ̀rọ̀ náà fún yín o máa dúmtù fi mọ̀kọ́ mi háadá níwọ̀n àgbà tí mo bá wà níbi tí mo dúró sí yìí o ìyẹn ni pé kí n tó kú olórí mímbà rí ohunkóhun tó o bá rí kó béèrè màá fún ọ lésì rẹ̀ fàákísára náà sùfìlì bùkà àwọn èèyàn bá ń sunkún nígbà tí wọ́n gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán tí ó ṣẹlẹ̀ lópin ayé a pé àwọn ẹ̀dá kan ni wọ́n sì wà láyé nígbà náà lọ́hùn tí wọ́n wà jẹ́ kìkì ìfòòró kìkì ìdààmú yìí àwọn sọ̀hábà wọ́n ti bá wa sunkún lẹ̀ àsìkò astri la wà tẹ́ ń pè ní ìrọ̀lẹ́ ayé àsìkò tó burú ju àárọ̀ ayé lọ ni ló fi já sí pé ànábì sallallahu alaihi wasallam nígbà tó sọ̀rọ̀ àṣà àkókò pin ayé fàákìsára náà sòfìlìbùkà àwọn èèyàn sun ẹkún gan ni o àwọn tí wọn ní bábà dàsìkò náà wọ́n ti sunkún wálẹ̀ àwa tá a wá wà lásìkò náà nǹkan báyìí o a tún wá ń sọ pé àsìkò tiwa yìí ó tún dáa àsìkò tí wàá ṣe kí ni wọ́n tún dáa wọ́n tún dáa hmm. hundred years to come tí nàìjíríà bá ń bá lọ bí ṣe ń bá lọ yìí ìwọ náà fojú wò ó bóun yóò ṣe rí sẹ́kẹ́ bí nàìjíríà ṣe ń bá lọ yìí náà ní tún lọ fojú wo bí ó ṣe rí ojoojúmọ́ là ń rí gúrùpù ọmọ burúkú ìgbà kan ní wọ́n pe àwọn kan ní one million kìíní kan wọ́n mi náà bọ ìsìn àtúgbọ́yùn mọ́ málíà látún gbọ́dọ̀ ìsìn ọ̀kan tún ni padó bàdó <laughs> ọmọ pé oko lèmi gbé tèmi. aláwọ̀ ṣàánú wa o ọlọ́run má jàrí ìrèkúrí o sọ àwa àti àwọn nǹkan ní wa. èyí tí mí àtẹ̀lé tí omi bá wọn o ìwọ nìkan ni aláàbò ó ti rí báyìí pé ìjọba nàìjíríà agbára wọn ọ̀ka security o agbára wọn ọ̀ka o bí olè bá jà kan tẹ bá pọ ọlọ́pàá wọ́n lè ní kò sí epo nu mọ́tò wọ́n lè ní ẹ́ńjìnì ọkọ̀ àwọn ti orílẹ̀-èdè tí nepa ti ń tan jẹnẹrétọ̀ ẹ rí pé orílẹ̀-èdè gidi ni. in the whole world in the whole world Nàìjíríà yàtọ̀ iléeṣẹ́ nepa wọ́n ní jẹnẹrétọ̀ tí wọ́n ń tàn lágúgù sẹ́ńtà wọn bẹ lágúgù wọ́n máa ń tan jẹnẹrétọ̀ ń bẹ ní ìwórodù academy wọ́n máa san generator so ọlọ́nṣogo wọ́n ní generator ń so so nàìjíríà o unique lagbaye ọlọ́run ṣàánú wa o gbogbo wa àrísàkò nàìjíríà tán àwọn kan rọ́nà sá lọ. ẹ̀ńbà ti sá kúrò nàìjíríà ìwọ́n máa wò wọ́n ìfẹ́ padà nàìjíríà mọ̀ wọ́n ìfẹ́ padà nàìjíríà mọ̀ àwọn èèyàn pìrìfà kí wọ́n lọ gbàrú lábúrọ́dù wọ́n pìrìfà kí wọ́n gbàrú ní àbúrọ́dù ju kí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì nàìjíríà lọ. ọlọ́run ṣàánú wa o. Nanu dùn àfà nánú fukọrọ ọ̀lẹ́ ni wá o aláìní ni wá o sọ wá fi ààbò rẹ bò o má jẹ́ wàhálà tá à ń gbọ́ lójoojúmọ́ yìí ọgbẹnu ni gbàǹkọ̀gbì ni kan ni ẹ̀rí nígbà kan ní à ń ṣèròyìn ìròyìn tí ò kọ́ mọ́ wọn á rí i pé kò mékì sẹ́ǹsì káwọn sọ pé òkò mọ̀ mọ́ ó ti kọ́mọ̀n wọ́n ya gbìyànjú kó ń bẹ́ẹ̀ àwa di gbàǹkangbì. ẹ̀yin ìjọba ẹ bá ní mógún tó nàìjíríà yìí ẹ má jẹ́ ó bàjẹ́ o ẹ má jẹ́ ó bàjẹ́ o àlọ́ o mógún tẹ̀yìn náà o. naam. wà kìtàrà anyakula saluni anẹ́bì tún wá ń sọ lásọtúnsọ wọ́n ń sọ lásọtúnsọ wípé àníṣẹ́ ẹbí mi léèrè béèrè فقام عبد الله huzafa sahami سهمي عبد الله موذافة أدري فقال ó sì sọ pé ànábì ní ká máa bèrè léèrè béèrè ni o ìbéèrè tiẹ̀ tí ó béèrè ni pé mani abi ta ni bàbá mi. ó dá bàbá rẹ̀ mọ́ o. ó fẹ́ gbìdánwò ànábì wò lórí gbólóhùn tànábì sọ pé kò sí béèrè tẹ́ ẹ bí mí níbi tí mo dúró sí tí mi ò ní fún yín rẹ̀. ìbéèrè tí a béèrè ni pé gbogbo èrò ẹ̀ ni pé bàbá ẹ̀kú ti kú ṣáájú kó tó di pé ànábì di ànábì. tàbí síwájú kí wọ́n tó bá nàbí gan bàbá ẹ̀ ti kú ok ọwọ́ à ń bà nàbí léèrè pé mọ̀nì ábì ta ni bàbá mi kọ́ọ̀l ànábì ní abúùka hùzáàfà hùzáàfà ni bàbá rẹ̀ hùzáàfà ó ní bàbá rẹ̀ tó kìtàrà yẹkùlá salúni. anábì tó ń tún ọ̀rọ̀ náà wípé àní ẹ tún bí mi léèrè béèrè ṣebí tó béèrè nu ẹ Uzafa ni bàbá rẹ̀ fabaraka Umar radiyallahu anhu ala rukubatayhi Umaru ó sì fi orúnkún ẹ̀ méjèèjì kúnlẹ̀ síwájú anabi ó fi orúnkún méjèèjì kúnlẹ̀ fakọ́ọ̀là ó sọ pé rọ̀dínà billahi rabba ayọ́nú sí Allah ni sí a ní olúwa a ní wá olúwa mìíràn míì mọ́ lẹ́yìn Allah wàbílì ìsìláàmì dínà ayọ́nú sí ìsìláàmù lẹ́sìn a tún ní a ní wá ẹ̀sìn míì mọ́ lẹ́yìn islam wàbí muhammadu nabi yan ayọ́nú sí muhammadu ní ànábì a tún ní wá ànábì míì mọ́ lẹ́yìn rẹ̀ fàṣàkàtà lọ́ba dákẹ́. fún makọ́ lẹ́yìn náà ànábì wa sọ pé ń rí dọ̀tí aláyíyá ń rí dọ̀tí aláyíyá àlìjáná wà náà rò ànífà fi àwòrán di haazalẹ̀ haid. wọ́n fi àlìjáná àti iná wọ́n gbé hàn mí láìpẹ́ yìí lára ògiri tí mò ń wò yìí ara ògiri wọ́n gbé àlìjánà wọ́n gbé hàn mí wọ́n sì gbé iná wọ́n gbé hàn mí. falam arọ kàlẹ̀ khayri wá ṣàrè èmi kò rí orere kan tó dàbí ọgbà àdẹ́ra bẹ́ẹ̀ sì ni mi ò sì rí ohun burúkú kan tó dàbí iná mi ò rí rí. falam arọ kalikoir washar mo ti ń rí nǹkan láyé pé nǹkan da mi ò rí tó dáa tó ọgbà àlìjánná mo ti ń rí nǹkan láyé pé nǹkan burú mi ò wá rí tó burú tó iná eléyìí tí wọ́n fi hàn mí ní òní naam alaye ṣókí lórí àdíìsì yìí alákọ̀ọ́kọ́ àdísì yìí ó fi hàn wípé wọ́n fi iná wọ́n fi àdíìsì yìí ó fi hàn wípé wọ́n fi àlìjánà àti iná wọ́n fi hàn ànẹ́bì nílé ayé kò sí nǹkan tí ò lè rí ànẹ́bì ni ẹni tí wọ́n bá pè ní ànẹ́bì ìtumọ̀ ẹni ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tó ń rí nǹkan ìkọ̀kọ̀ náà ń pè ní ànábì. ẹlẹ́ẹ̀kejì àdìsí yìí ọ sọ pé umaru kúnlẹ̀ fún ànábì. àwọn kan wọ́n wá ń lo àdìsí yìí láti sọ pé kò láìfì tá a bá kúnlẹ̀ kíra wa. wọ́n ní kò láìfì tá a bá kúnlẹ̀ kíra wa. mo wá fọ èsì lórí ẹ̀ ó tó bíi lecture two hours tí mo ṣe lórí ẹ̀ tí mo gbé sórí net pé ẹ má sì gbọ́ òun. kí ló mú umaru kúnlẹ̀ nínú àdísì ẹni tó kúnlẹ̀ ìkúnlẹ̀ ó ní rísìn ó ní fáktọ̀ ó ní dì oríṣiríṣi mo lè kúnlẹ̀ kí yàn ẹni mo lè kúnlẹ̀ bẹ̀ẹ̀yàn èjì mo lè kúnlẹ̀ mú nǹkan bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ mo lè kúnlẹ̀ lọ́ta ká ní mo fẹ́ lọ́ta lórí ọlọ èèyàn máa kúnlẹ̀ lọ́ta ni àìmọye nǹkan ló lè bí ìkúnlẹ̀ ok ìkúnlẹ̀ tó jẹyọ nínú hadíìsì yìí kí la lérò kó ṣẹlẹ̀ tí Umaru fi kúnlẹ̀. se o fe ki anabi ni rara o rara o ibeere arakunrin yen bi anabi leere o mu ki oju anabi opon o mu ibinu wa lara anabi anabi wa n binu umaru wa fe bi anabi o lo mu ki umaru okunle